Hmm. jazakumullahu khairan ọlọ́run sàn yín lẹ́sàn rí ìbéèrè àkọ́kọ́ pé nínú fámílì wọ́n máa ní pé lọ́dọọdún a máa ṣe àdúrà tí wọ́n wá pa ẹran tí wọ́n pe àwọn àfáà tí wọ́n dáná ìpè ní àdúrà ni. Uh, o lè o lè fẹ́ ní pé tó bóyá àìsàn fẹ́ introduce nǹkan kan nínú ẹ̀sìn ọba pè ní àdá torí pé àdúrà ìbáàdà ni àdúrà ìbáàdà ni ẹ̀sìn ni ìpè ní àdúrà òun òun ni ni ó fẹ́ fún ní flavor ẹ̀sìn but generally káyẹ pé ní family ń kójọ lọ́dọọdún bóyá lẹ́yìn ọdún iléyà pàpẹ́júwe ọ̀ lẹ́yìn ọdún àwẹ̀ pàpẹ́júwe àwọn kan ti ẹ̀ mú àsìkò kan wípé àsìkò yìí o a rò pé gbogbo wa á máa wà available so tá a lè máa jọ jòkó pọ̀ ọmọ ẹ̀gbọ́n mọ́ra wọn ọmọ àbúrò mọ́ra wọn ni wọ́n ó ṣe wá ṣẹlẹ̀ yìí ó dà torí pé yóò máa búùsì sílátò rahim ìso okùn ẹbí pọ̀ láti mọ́ra ẹni then generally náà kí ó sì ibùn kó má jẹ́ mọ̀lẹ́bí àbá ṣe pàdé nìsín níbi ìbẹ̀rù ọlọ́run ọba níbi ìjọsìn ọlọ́run ọba káyọ̀ tó kí o kí mi lágbára kí ní pété mo fẹ́ mo fẹ́ organize the get together so àwa ẹwà kí mi nílé àáfẹ́ràn so àzúmà so náà wọ́n ń pè a afẹ́ ṣe àzúmà kò yíhun kò sí kò sí láì fi ń bẹ̀ so ó dà so kéèyàn fi dúpẹ́ fọlọ́run ọba so kí n fi ṣe ìfi orí ọlọ́run bá hàn ó dà kò sí láìsí ń bẹ̀ so orí ti fámìlì náà so kò sí ká jòkóó jọ kò sí méjèèjì jòkóó jọ nínú fámìlì tí ò ní sàdúrà so ìyẹn Allah ta'ala àlámù èyàn onílé fi gbogbo ara kọ̀ndẹ́mù rẹ̀ kò kàn ní jẹ́ àlá wàfẹ́ra wípé ẹ̀sìn tàbí wá sọ di pàtì ẹ̀sìn èyí nìyẹn jókòó sí ń bẹ̀ pẹ̀lú pé fún ìǹfààní reunion mọ̀lẹ́bí reunion mọ̀lẹ́bí sápójú eléṣin ẹ̀ẹ́mbẹ̀ náà ẹ̀yán sọ fáwọn ọ̀kẹ́kẹ́ gbogbo àwọn fámìlì wa o nínú ọdún bí ajọ́ kejì ọjọ́ kẹta ọdún gbogbo yín ni ẹ máa wá àtàwọn ìyàwó yín àtàwọn ẹ̀kọ́ wọn wá sọ àjọ sí àjọ sí wá so kò sí kò sí láì sí nínú eléyìí Allahu ta'ala a'lamu bis-sawab àbẹ̀. ọ̀wárí nípa dáwà obìnrin dáwàtú almar'ati almuslimati participation obìnrin nínú dáwà in principle kò sí tó kọ̀ ńbẹ̀ kò sí tó ṣe léwọ̀ torí pé àwọn ya ńlá wa àwọn sàhàbíyàtì lóbìnrin wọ́n máa ń jáde lọ́tẹ̀ láwọn oúnṣẹ́ ọlọ́run bàtà ọlọ́run tẹ́lá àtàwọn sábẹ́ lójú ogun táwọn bá ń jagun àwọn ni ó máa tírìtì ni ó máa kíà fún àwọn tí wọ́n bá fara pa lójú ogun so àwọn ni ó máa dáná tí àwọn ọkùnrin ó máa jẹ so gbogbo eléyìí náà is a form of dawa ara dawa náà ni another form tó ní wípé ká máa organize learning circle ìjòkó mà táwọn obìnrin ó máa ṣe so ara ẹ̀ ni àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábí lọ́kùnrin ni wọ́n kí olódò yẹn ńlá wa ń ṣàrọ̀ dọ́là ọ̀tà ààlà àmìnàhà ṣùgbọ́n ní ọkọ̀ yìí nítorí kankan wípé ní bẹ́ẹ̀ bá bí wọ́n ẹ jẹ́ kí gáàpù wà láàrin yín kó mọ̀ sí direct free mingle direct access kó mọ̀ sí fẹ́ẹ́dà sàlùkù mọ́ màtáfàtà lónìí mi wàráyé hijab ṣọ̀dúnlẹ́yìn lẹ́yìn gàgà ó wà and gàgà kò necessary kọjá pé ní ìgànná àbí no even distance is a part of gàgà security try to avoid the privacy so privacy ń fún àlàkà oníṣẹ́ wà látàkọ̀rọ̀ bá àgbè ṣẹ́jára so pẹ̀lú ayàyà tó tún jọ kùránì ń ṣẹ̀rí à ń kọ̀ndẹ́mù privacy níbi tó ẹ pé ní privacy yóò lead sí nǹkan mi so yìí ni kò ṣe ok ó tó wá kú mọ́sálà kan ọ̀pọ̀lọpọ̀ nígbà wípé ní ohun obìnrin wípé hòhò ni pé ohun obìnrin hòhò ni ọ̀tí tó rinlẹ̀ jù Allah ta'ala àlámù ni pé ohun obìnrin ṣe hòhò pọ̀ fìtínà ni yàtọ̀ ń bẹ láàrin hòhò àtàlùpẹ́ ní fìtínà ni ẹ̀tọ́ bẹ́ẹ̀ ni wípé tá a bá ní hòhò ni pé gbogbo obìnrin àórà ni ó ni obìnrin físíkà ara wọn áwùrà ni ẹ̀hẹ́ òun ló fà á tí kò sọ pé ká máa kọ́fà sábà wà ní ilé wọn wọ́n lè expose zina wọn ọ̀ṣọ́ wọn wọ́n lè expose rẹ̀ kí àwọn ilé wọn kan rí but sábà ti fẹ́ step out kó nu ilé wọn wọn ó kọ́fà zina wọn so nínú ilé sẹ́díìsì tóbìnrin ní olóńbọ̀ yìí nínú yàrá rẹ̀ tí ò bá sẹ́nìkan kan bẹ́ẹ̀ so ó ní ìgbàláyè kó kó bọ́ra alẹ̀ láàrin wọn àtọkọ rẹ̀ tọ́wọ́ àánú yàrá òun ló fà sọ́kọ́ àwọn sọ pé ní tí ọmọdé bá ti dépò bàlágà kó tó lè máa wọlé kó máa gbàyọ̀ǹda ó láìkílẹ̀ kí bàbá àbí ìyá káwà ní ẹnu privacy wọn so tó wáyé pẹ́ná ti kó láàrin ara wọn so tó di pé ní òtúnjọ́ máa jòkó pẹ̀lú bàbá wọn pẹ̀lú ìyá wọn pẹ̀lú àwọn ọmọ wọn láti máa kọ́và ara wọn nínú ilé yíò obìnrin then ó lè máa lo zina rẹ̀ fún ọkọ rẹ̀ nínú ilé so bí ẹni míì tí è sọkọ rẹ̀ bọ̀tí léwọ rẹ̀ ni bẹ́ẹ̀ bàbá ìyàwó àbí ọmọ rẹ̀ lọ́kùnrin so tán bá wà níbẹ̀ yíò kò ní kò padà náà kọ́kọ́ máa kọ́và zina rẹ̀ fún àwọn ilé yìí sọlọ́n ti ká wàlá tòbdínà zinata hunna wàlá yòbdínà zinata hunna afwan wàlá yòbdínà zinata hunna ilá ilé bùnmọ́ láti yìí nà títí tí àwọn sálọ̀ wọn bá ká so àwọn yìí lè rí zina ọ̀tún wọ́n lè rí aura wọ́n lè rí hòhò ok nígbà tí wọ́n á ń jáde náà nísìn àti hòhò aura àti zina ọ̀ṣọ́ tí ń jáde yóò kọ́ bá rẹ̀ torí kí ni gbogbo ara rẹ̀ aura ni. but gbólóhùn obìnrin kìí ṣe àwòrà kìí ṣe hòhò nítorí ni wí ni wípé ní wàlá tàbáyíná ايش ولا ولا تأخذنا بالقول فيطمع فيطمع الذي في قلبه mara فلا تحظين فلا تخضعن بالقول فلا تخضعن فيطمع الذي في قلبه مرض في كما صوت نومه خضوع الصوت بالقول كما صوت ريت ní bóbi ó ti máa bá ọkọ rẹ̀ sọ̀rọ̀ tó kó má bẹ̀ntì èsì ọkọ rẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó kó sọ̀rọ̀ normal èyí tí ò ní kó ròyíròyí bá ọkùnrin no doubting kò sí iyèméjì lẹ́yìn pé ohun obìnrin tí ọkùnrin wà very attractive ọ̀tọ́ tó náà máa ń sọ̀rọ̀ ní nọ́mbà tí èsì pé ń sọ bí ó sì máa bọ́kọ̀ rẹ̀ sọ̀rọ̀ òun ni màá bí tí àti owó tí lọ so náà fẹ́ pé ní fìtínà ni kò kì í ṣe àwòrà fún ẹ̀rí púpọ̀ náà sọ pé ní ká má là yánà ọ̀hún wọn ká má sọ́fìn rẹ̀ òní ni ó kó báwọn ọkùnrin tí wọn bá ní ìdààmú rí ọkàn so dẹ́ àti báyẹ̀ sí pé àwọn sàbí yún lọ́kùnrin wọn ti lọ́dọ̀ àwọn ìyànláwa ní lóbìnrin so nípa báyìí òun obìnrin ṣe gbogbo bọ̀tì ká mọ bí wọ́n ṣe máa sọ̀rọ̀ ní àwùjọ fìtínà ni ní ètí kò sí láì fi àmì ìdáwòtì ń bẹ̀. so mo ṣe sọ generally generally obìnrin náà ní ojúṣe àti ṣe dáwà ní tí ó bá nature wọn mu kán jòkó láàrin ara wọn kán náà ní madrasa dáwà ní ìyí ń tọ́ kán rí sọ ọmọ wọn pẹ̀lú tákù ọlọ́run ọba yíò ń tọ́ láyé ìgbà tí apá bá tó ń ṣe jihadi káwọn jáde pẹ̀lú àwọn mujahidun kí káwọn àtọ́jú àwọn tí wọ́n bá wúndì yíò ń tọ́ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀tí tí a kàpà kéèsì ni wípé àwọn náà kò lẹ́tọ̀ fún wọn kánàmà wá jáde wá dìkónú wọn á pè wọn káàkiri ayé táwọn náà wà lọ ṣe pílì àní wà sí lẹ́kṣọ̀ ní kútọ́nù àní ní Badagiri àní ní Èkó no yóò wàláyé ò fún wa because aláṣùlù fi obìnrin ní pé ọmọjútó lè rẹ̀ pàápàá wá ń jáde fòfòfòfò àwọn nǹkan tí ó rọ̀ mọ́ yóò pọ̀ nǹkan tí ó rọ̀ mọ́ yóò pọ̀ èyí nìkan ni àáká mú ojú tó then kò sì yóò dáa púpọ̀ ká má máa wá sórí tẹlifíṣàn náà so láti mọ wá wá sọ̀rọ̀ yóò dà púpọ̀ tá a bá lè tra àti àti avoid léyìn náà ọ̀tí lórí rédíò aláàlámù ni o àbí lórí social media so kí wọ́n sọ̀rọ̀ ká àdírẹ́sì obìnrin so káwọn obìnrin ó máa ń máa gbọ́ because no doubt wípé ní bóbìnrin bá ń gbọ́ lẹ́tọ̀ obìnrin so àdámọ́ ọlọ́ àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni. So, òun náà ní kind of sense of belonging pé ah ẹgbẹ́ mi ní í ṣe bá tó lè ta òun gan jí pé ah so obìnrin ló ń sọ̀rọ̀ báyìí torí ọlọ́run tó ní orúkọ náà lè fi ra ìsí ilé kí ó dáwà kan ọlọ́run nípò ní nàìjíríà ń bẹ̀rù lọ́wọ́ta aláàlá mi sọ wà bẹ̀. sallallahu alaihi wa sallam wa baraka wa na'wa nabiyina muhammadin wa ala alihi wa ashabihi وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك